Fẹ́mi Sanusi ṣe jẹ́ sí. ọmọ mi ni ọmọ mi ni Rafiot Olúwakẹ́mi Àdùkẹ́ ọlọmọ wẹ́wẹ́ Sanusi ọmọ mi ni. dádì mo wá fẹ́ kẹ́ bá mi sọ nǹkan kan nǹkan ìwúrí nípa alájà Olúwakẹ́mi Sanusi ẹ bá mi sọ nǹkan ìwúrí tó máa kọ́ àwọn ará ilé lọ́gbọ́n tó máa kọ́ ohun táwọn náà máa rí dìmú táwọn náà máa lè múlò. Rọ̀fíátù jẹ́ ọmọ kan láti kékeré ẹ̀ ó jẹ́ ọmọ kan tó tó nìtẹríba tó jẹ́ ọmọ tó tí kìí ṣọmọ oníjọ̀gbọ̀n ó dẹ̀ fojú sí ẹ̀kọ́ ẹ̀ ó tún wá jẹ́ ọmọ tó jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ó jẹ́ ọmọ tó yẹ pé ńgbà ló ti wà kékeré ó máa ń ṣe bí àgbàlagbà ni torí jọ̀ọ́ mi àá wò mí gẹ́gẹ́ bí bàbá ẹ̀ àá dẹ̀ máa ṣàdúrà fún mi so kékeré ló ti show sign pé ọmọ tó máa wà successful in life ni. alájọ olúwakẹ́mi èèyàn ni èèyàn ni ìwà wọn da ìwà wọn tutù wọn respect wọn ní respect wọn ò jọra wọn lójú ilé kan dẹ̀ sí i náà kọ́lọ́hún ṣàlùbáríkà sí. lọ́rọ̀ alájà olúwakẹ́mi sọ̀fíà ọlọ́run lórí lọ́mọdé tó gbèsè àkókò tó wà yìí kó túbọ̀ bá mi dá lágbà sí. gbogbo èyí tí wọn nílé yes tá a bá sọ wípé oore tí ọlọ́run ọba ṣe ó já sọpẹ́ tàbá ń gbọ́ ó já sọpẹ́ ó já sọpẹ́ títí ayé <laughs> bẹ́ẹ̀ ni ó já sọpẹ́ ẹni tí mo rí ẹ ò rí ẹni tí mo rí ẹ ò rí what a man can do a woman can do times ten ibi táwọn obìnrin bá ti ń ka àwọn ọkùnrin máa ń ṣe báyìí <laughs> mo wà pẹ̀lú alájà olúwakẹ́mi sanusi ọlọ́mọ wẹ́wẹ́ ẹkú dédé àsìkò yìí mọ̀ yéé ẹ fi jó wọlé ẹ fi jó wọlé ṣe lè gbé bọ́dì. o lè gbé bí ẹ ah, kí lẹ mí. gbé bọ́dì yẹn ẹ kọ mọ́lẹ̀ ẹ kọ mọ́lẹ̀ ẹ tiẹ̀ lè pa lẹ̀. ẹ gbé lẹ̀ <laughs> ẹ kú dédé àsìkò yìí mọ̀. ẹ ṣe ṣe gan ni ẹ káàbọ̀ mo dúpẹ́ fọlọ́. èmi tí mo wá ṣe interview fún inú mi dùn bọ̀ kí wọ́n bí báwo nínú yìí dùn sílẹ̀. Ah, inú mi dùn mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ inú mi ò gbọ́ pẹ́ tán mo dúpẹ́ dúpẹ́ alihamdulilayi rọ́bìlà làmì. alihamdulilayi. lọ́pẹ́ lè nídìí ọpẹ́ mi pọ̀ kó lópin mo dúpẹ́ fọlọ́run. ó kì í jẹ́ wá bí yín nígbà tẹ́ kọ́kọ́ jí làárọ̀ yìí torí mo mọ̀ pé jọ́kan náà lẹ jí sórí erùpẹ̀ tẹ́ wá wò pé mo fẹ́ máa gbé ilé láti kékeré títí tó fi báyìí ìgbà tẹ́ wá jí làárọ̀ tẹ́ wá wò pé ah ọjọ́ náà rè bí àná ilé má ti dodindin kí làwọn èrò gba ọkàn yín kí ló sọ sí yín lọ́kàn. Ah, àforúkọ ọlọ́run bẹ̀rẹ̀ ni ọlọ́run ló lè ṣe gbogbo nǹkan àwa kéré gan ọ ní bí ò bá ṣe pólúwa kọ́lé náà kọ́lékọ́lé ń ṣe lásán ni ẹ̀ adúpẹ́ pé ńgbà tá porúkọ ẹ̀ ó má ràn ṣe wá lọ́tún lọ́sì ó jẹ́ kí ó ṣeé ṣe kó jẹ́ àṣeyọrí iṣẹ́ ọlọ́run ṣeun ẹ̀ kọ́fàyọ̀ gbayọ̀. ẹ jẹ́ kí n tún wá sọ báyìí pé púpọ̀ náà àwọn obìnrin tí wọ́n bá ń kọ́lé wọn kì í fẹ́ kọ́kọ́ wọn mọ̀ wọ́n máa ń ṣe ní kọ̀rọ̀ ni wọ́n máa ṣe lẹ́yìn tó bá ti wá dodidi lọ́ máa ṣe síta pé aláàjì o ilé ti dúró nǹkan tí mo ṣe rè báwo lẹ́yìn ṣe ṣe ti. ah àwùzùbìlà láti ìbẹ̀rẹ̀ dópin àwọn náà ni o. aláàjì mo gbọ́ nǹkan kan o ìgbà tí mo dọ́dọ̀ alájà mo dọ́dọ̀ wọn ó ní ah ẹ jọ̀ọ́ àwọn obìnrin máa ń ṣe nǹkan tí wọ́n bá ń ṣe nǹkan rẹ̀ wọ́n máa ń pẹ̀gbẹ́ fọ́kọ ni wọn ò ní sọ fún wọn ó bá dijọ́ ọ̀dá ìmìnì wá fi hàn mọ́ àbí alájà mo nígbà tẹ́ ẹ̀ ń kọ́ ilé tẹ́ra búlọ́ọ̀kù tẹ́ra sìmẹ́ǹtì ẹ̀ ṣe sọ fọ́kọ yín àwọn làwọn ò sọ pé àárọ̀ ilẹ̀ tó rí kọ́kọ́rọ́ àti sísọ́ọ̀sì tí wọ́n fẹ́ fi gé rí bí òun wá ní àfi kí wọ́n bí yín o ṣé tòótọ́ ni. ọpẹ́ ni fọlọ. alihamdulilayi. eré ò pọ́sibù fún ìyàwó tó bá fẹ́ pẹ́lẹ́ ọ̀dẹ ọkọ. Mm ìyàwó tó wá fẹ́ kí àwọn ọmọ ẹ̀ lálùbáríkà kò kí ń ṣerú ẹ̀ ọpẹ́ ni fọlọ́n pé òun ò ṣe bẹ́ẹ̀ so mo dúpẹ́ fọlọ́n pé ìyàwó alálùbáríkà lọ́lọ́run fún mi. kí ni kan tó lè sọ ní ṣókí nípa mọ́mì. mọ́mì mi jẹ́ èèyàn kan tí ó fanimọ́ra tó dẹ̀ láìkí tó dẹ̀ tí ó dẹ̀ jẹ́ ẹnìkan tó máa ń yàn mọ́ yàn ó dẹ̀ jẹ́ ẹnìkan tí ó lóòótọ́ gan tí ó dẹ̀ fẹ́ irọ́ rárá mọ́mì mi nífẹ̀ẹ́ àwọn èèyàn ní agbègbè wọn ṣùgbọ́n ọ̀ kì í ṣe níbi ókè mọ́mì mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ yín tí a bá sọ pé èèyàn ń kọ́ ilé ṣé àánú ọlọ́run ló máa ń jẹ́ kéèyàn kọ́ ilé ni àbí kéèyàn tiraka kó tu owó jọ kó làkàkà kó tó lè kọ́lé. lọ́nà yẹn it has to be the boat méjèèjì ni because èèyàn tó káwọ́ bọ̀tọ̀ nílé kò lè ní kọ́lọ́ ń bless òun before you get your blessing ọlọ́run gan ń ṣiṣẹ́ ni fún ìjọ méje kó tó fi jọ́ kẹjọ sinmi èèyàn láti ṣiṣẹ́ nítorí ọlọ́run bá tó dá wa náà ó ń ṣiṣẹ́ ni ìjọ méje ó ń ṣiṣẹ́ ni so àwa náà láti ṣe èèyàn gbọ́dọ̀ káwá bọ̀ tán kó jí láàárọ̀ kó jókòó kó sọ pé òun yẹn máa fò wá báwọn kò bọ́ síbò bọ̀ tó bá ṣiṣẹ́ wàá máa tọrọ fún àánú ọlọ́run lórí iṣẹ́ ọlọ́run náà dẹ̀ mẹ́ńtó ń tiraka at the end of the day nǹkan tẹ́gbẹ́ ń ṣe ó máa já sí rọrùn fẹ́yàn náà láti ṣe àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ o. ọlọ́run ló ń kọ́lé fẹ́ dà ẹlòmíì máa ń ní ó lè gbogbo gbogbo àdúgbò yìí ṣe owó tọ́lọ́run ò bá kádàrá pẹ̀ tó máa lówó ni tó máa kọ́lé ni kò ní kọ́ ọkùnrin ò tiẹ̀ ní lọ́bẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ìwọ̀nba díẹ̀ díẹ̀ ló bá rí báyìí a máa tùjọ́ á dẹ̀ máa kọ́lé lọ a máa fi ṣe kọ́lọ́ so kò ń ṣe pé agbára kọ́nẹ̀ lèyàn fi ń kọ́lé àánú ọlọ́run àtàrànṣe ọlọ́run lèyàn fi ń kọ́lé. kí ọ̀tọ́ donílé lórí sùúrù ni ẹni tó lọ́mọ dẹ̀ ti kọ́lé fún kò ní ṣe aláìmọ́ kọ tó ti yé gbogbo àwọn tó dẹ̀ ti kọ kọ́lọ́hún má bàá jẹ́ àwọn tó dẹ̀ ń ṣe lọ́wọ́ náà kọ́lọ́hún bá wọn pọ̀ wọ́n lọ́wọ́ kọ́lọ́hún fi àlùbáríkà sí kí lè má gbóná mọ́ wọn lára gbogbo àwọn kọ́lékọ́lé wàrà fáná kánú àlíyà láìtàlá ìlàkàkà kọ́ ilé ìlàkà kankan o kò ṣeé kò ṣeé ṣe ní kìrìkì kò ṣeé ṣe kì í ṣàgbára èèyàn kì í ṣe nǹkan tẹ̀dá lè ṣe ọlọ́run ló ń kọ́lé fẹ́ dá ọlọ́run ló ń kọ́lé fẹ́ dá kì í ṣe agbára èèyàn kì í ṣe mímọ̀ ṣe. ọkẹ́ má bínú ṣe wá ń sọ́ọ́ sí wípé táwọn èèyàn bá ti jí wọn ní kọ́ má ṣiṣẹ́ kọ́ má ṣe wọn kọ́kọ́ fòdà pa ọlọ́run ló ń ṣe. èèyàn á gbìyànjú èèyàn á dẹ̀ tiraka èèyàn ò ní ṣọ̀lẹ̀ èèyàn máa gbáṣẹ́ ẹ̀ náà mú èèyàn kò lè jókòó kó sáré pé torí pé ọlọ́run ló ń ṣe kéèyàn wá sọ pé no Ọ̀ràọ̀fíà Olúwakẹ́mi ó jẹ́ èèyàn kan tó yẹ pé ó mú iṣẹ́ lókùnkúndùn she is very hard working nínú gbogbo nǹkan kò fi iṣẹ́ ìṣeré Ọlọ́run mo mọ̀ pé wẹ́ẹ́ pẹ̀lú gbìyànjú ẹ̀dá lọ́lọ́run náà fi máa ń gbà fún yín. láṣẹ Ọlọ́run bàtà tìlẹ́yìn ànúbì. wọ́n ní what a man can do a woman can do times twenty. even more than times hundred. Olúwa o. yes. ẹ̀yin náà support. bẹ́ẹ̀ ni mo lọ́nà wo lọ́nà wo. lóríṣiríṣi ọ̀nà torí tí o bá sí alájà Rafiat Olúwakẹ́mi Sanusi kò sí alájì cousin. mo gbélé mọ́gbélé. ọlọ́run bá tó san wọ́n pọ̀ kò ní dàrin wọn rú láéláé ọlọ́run bá tó pa wọ́n pọ̀ ó máa pa wọ́n pọ̀ kẹ́ lágbára ọlọ́run bá